أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا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 فإن خير الحديث كلام الله وأحسن الهدي محمد صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار السلام عليكم ورحمة الله وبركاته هذا عليكم ولما بارك الله وبركاته بقوة سياي من أخالي الدنيا ليس من أمانة توقيت هذا رحمة الله سبحانه كما صدقت بقوة وصفوة هو الدنيا التي زين هذا في أصل ما يقول أريد بقوة هي أن ينكر بجي في أعمال àwọn nǹkan tí ó kàn wá lọ́rọ̀ èyí tí ó sì ṣe wá ní àǹfààní láyé àti láti yá lọ́dọ̀ mi àgbéyẹ̀wò àwọn tí wọ́n jẹ́ òkú ni wọ́n láwọn ọgbọ́n wọn àwọn tí a ti lẹ́yìn láti mọ́ kọ́ lẹ́sìn ní nípa wọn tí a sáré lè ṣe mo rò àwọn kan wọ̀nyí mo yẹ kí akọ́mọ mọ́sà lójúṣe tó tó di pé àti ẹ̀dẹ́ rárá torí pé kèrè ní tí ó kó ọkùnrin nìkan sínú òun ní wa ẹ̀ padà gbọ́ tẹ́ ń gbọ́ mi ọ̀rẹ́ ilẹ̀ tó bá mọ́ tó bóyọ́ kèlè fún àti tó mọ́jú máa tó náà ni náà tẹ́lẹ̀ gbọ́ ní àyẹ̀lò ìlú ìpínlá ìyẹ̀bí ṣe sátọ̀lẹ̀ ìgbọ́bá jẹ́ ẹlẹ́gbẹ̀ẹ́ nínú oṣù báyìí àwọn kan tí a máa sábà nílẹ̀ òun ní ọ̀rọ̀ tí orí ṣe pẹ̀lú àdíkù ìsìláàmì àwọn tẹ́ tí a máa fi ẹka ara fún láti ìjọsìn fún wọn lọ ẹ̀yìn ọ̀túnmọ̀ pé orí mi bí a wà kò náà ní iṣẹ́ tó jẹ́ nọmba wọ́n nínú iṣẹ́ tí ẹ̀ka máa fi ara ṣe fọ́lọ́run iṣẹ́ tí ó ti jẹ́ nọmba wọ́n nínú iṣẹ́ tá a máa fara ṣe láti ìjọsìn fọ́lọ́run òun náà ni àṣọ́lá ìrún kíkí àti ọ̀pọ̀lọpọ̀ lọ́rọ̀ fún wa lórí bí a mọ̀ sí ìmọ̀ àti àwọn àdájọ́ tí ó dé àti gbogbo ẹ̀rẹ́ ẹ̀rọ agbègbè tí a ti bẹ̀rẹ̀ lé ní ìlà ọgbẹ́rẹ́ sọ̀rọ̀ tó kíra sí àtọ́ náà ni Abu Muhammad بن قدامة المقدسي الجماعي الحنبلي رحمة الله عليه اللهم صل وسلم المجلس يعني هنا باب صلاة باب صلاة يتطوع ṣáàtà tí sọ fún wa nípa ọlá àbí tí ó máa sọ fún wa nípa àwọn ìrún èyí tí ọlọ́mọ oṣù ní ọ̀nà ìrìn fún wa olùgbé ìrún nípìnlẹ̀ méjì náà ni àwẹ̀ náà nípìnlẹ̀ méjì náà ni pàtàkì nípìnlẹ̀ méjì náà ni kódà ájì lẹ́rin yẹ méjì náà ni sọ àmàrí tó jọ́ra yà nínú a sì máa rí ti ọlọ́pàá ń dábàá sí ìwò ẹ̀dá lọ́nà tó gbà ní ìlú so àǹfààní kámọ́ wá sí ìlú ní ìjọ́nà àyàn ò ní pé bàbá ní ẹ̀rọ nínú ọ̀rọ̀ àyàn ọlọ́run alẹ́ kan fi ìdí ìjọ́nà yẹn láti kọ̀m̀pútì so lẹ́yìn náà ìdí ìjọ́nà yẹn àtúmọ̀ bá kí ọlọ́run tó láìpì ẹ̀dá ìmọ̀ lẹ́yìn náà máa gbé ẹ̀dá lẹ́kọ̀ọ́ gan níwájú ọlọ́run oníbàbí sọ láti àtàtọ̀ wọ̀ àwọn ọ̀rọ̀ tí kìí sí ọ̀rọ̀ rìn tí ọlọ́pàá bá tẹ̀ láì fi kí a máa kí òun náà ní abẹ́rẹ́ ìgbéyàwó lásìkò yìí nígbà tí a bá ń sọ̀rọ̀ nípa àwọn ṣẹ́ tí a máa fi ara ṣe láti àwọn ọ̀run tí ọlọ́run ọ̀pọ̀ sí ìlú wa lórí ṣùgbọ́n tí ọlọ́run láì fi ẹ̀fún wa wọ́n ní kápsọ̀ tí wà ní orí kàtígórì yìí márùn náà ló máa jẹ́ àti tí wọ́n kàtígóráìsì ẹ̀dọ́ kí ni báyìí kàtígórì. ayé kápsọ̀ tó àníwá tàbá fẹ́ múràn rẹ̀ wá a ní ìrò tí ọlọ́run ọ̀pọ̀ sí ìfún wa ó jẹ́ kí ni kàtígórì márùn-ún alákọ̀ọ́kọ́ nínú kàtígórì nọmba wán ẹ̀yọ́ àwọn kàtígórì ìyẹn kàtígórì nọmba wán òun náà ni àsúnanú àwọ̀ bíbà àsúnanú àwọ̀ bíbà ayé àtàbíkàtú alùsàmìrọ̀ wọ́n yà àtàbíkàtú lè fara ọ̀nà tó bá ní àwọn ọ̀rọ̀ kan bẹ tó pè ní àsúnanú àwọ̀ bíbà ká gbọ́ ká gbọ́ lórí ẹ̀yìn sẹ́nìtà ìbáwọn afọ́ àbáti mẹ́ṣẹ̀ àti mọ̀rú ìwọ̀n wọn sọ ara ọ̀làjú tí ẹ̀sìn wà nìyẹn bí pépè ní ọba ti ẹ̀gbọ́n alọ́mọ ti ẹ̀ ní gẹ́gẹ́ bí rí pàtàkì mọ́sùlùm gẹ́gẹ́ bí mùsùlùmí olùdókè ẹ̀gbọ́n láyé olùdókè ìwò olùdókè ìwò olùdókè ẹni tí ó lò ní ṣe ayé rẹ̀ tí ó fi kúrò láyé táwọn akẹ́kọ̀ọ́ ìdàgbàsókè lọ́nà ọ̀rọ̀ ọdún bá yóò mọ̀ sí ìrètí kí ẹ̀gbọ́n ẹ̀gbọ́n pè bá mi. Èrò ìyẹn àìlájú sí ẹ̀sìn ẹni tó lù. Tó o sábà ní gbàgbọ́ bẹ́ẹ̀ ní jẹ́ súnmẹ́nu rọ́ sí bá ẹ̀ mọ̀ bá ń sọ̀rọ̀ nípa àwọn yẹn. Ìran kan ní ìran kan nínú òun òní wọ́n pè ní asúnanu àwòrán ìdíra. Kí wọ́n lè túbọ̀ súnanu rọ́ ìdíra, òun náà ni asúnanu sàbí ìtàkùn alùmọ̀sẹ̀lẹ̀ rọ̀. Àwọn àrùn tí ó sọ̀rọ̀ àyàn tó fẹsẹ̀ múlẹ̀ pàdánù máa ń kí ànábì pé wá sí kápá kí alùpùpù lọ tí àyè ti sábà fi ilẹ̀ ẹni ìsáyìn àtàbí adó nínú parọ́ rẹ̀ òun náà làwọn ọ̀rọ̀ tó tẹ̀lé ìwọ̀n ọ̀ràn yàn tàbí pé wọ́n ti ṣúná lọ rọ́ sí bá àwọn àrùn tó ń pínlẹ̀ bá ti kí ọ̀ràn yàn kama kí ni àwọn náà ẹwà rí nọ́bílà ní àpapọ̀ yàtọ̀ sí pé yóò wà tó kátìgórì nọmba one tá a sọ yìí àbí yóò bọ̀ sí kátìgórì nọmba two nọmba three nọmba four nọmba five nọ́bílà lápapọ̀ nítorí lóore púpọ̀ jù tó yẹ kí ẹ̀dá máa ṣe ojú kòkòrò rẹ̀ ní حديث ولا قدم غدان بن ابي طلحه اليعمري قال لقيت ثوبانا مولى رسول الله صلى الله عليه وسلم bàbá yìí ló méjì nìkan nínú àwọn ọmọ ọdọ ànáyì a lè pè ní gbẹrú ànáyì òun náà ní taubani nínú àwọn ọdọ ànáyì nù ó sì gbé yàn dáadáa kẹ́kọ̀ọ́ púpọ̀ lọ́dún sí ọ ìnáwó sọlọ pàwọn ẹni sọ̀rọ̀ ó ní fàkóńtò ẹrù maidan ìmọ̀ àdùn fọ́nà àlùyàpọ̀ yìí ó lòun wá sọ fárakùnrin ìrìnkì ní àyèkú ìrẹ́ fàwọ́dán ẹgbẹ́ tí ẹni tó bá nẹ́bí nìkan tó bá nẹ́bí sáyé tó wí ọ̀dọ̀ ànẹ́bí tó bá nẹ́bí kọ́ bọ́ bá nẹ́bí kọ́ sọ bá nẹ́bí sọ pọ́lọ́pọ́ nǹkan bá nẹ́bí ìjà ìlàyé tó ń dánwó àánú àwọn tí wọ́n jọ fi oúnjẹ ọlọ́run àmúdérò ni wọ́n sọ láì sàlàyé fún mi ẹ̀rì bí àmọ́dé àmìlòhú yóò kí nínú wọ́pù ní ìjẹun iṣẹ́ kan tó ṣe pé tí mo bá ń ṣe ọlọ́run á fi ara iṣẹ́ yẹn aṣọ mi di ọmọ àlùjànnà náà ẹ̀rì fàfàkàdà wọ́n ní tàwọn tó jọmọ lẹ́yìn àmì ìjọba ọ̀rọ̀ àmì tó bá dákẹ́ arákùnrin yẹn tó ní fi ìlú ẹ̀ṣọ́ yẹn lẹ́ẹ̀kan sí bàbá mi kó dákẹ́ ọ̀dìgbà tó wá rí ìlú ẹ̀ṣọ́ yẹn lẹ́ẹ̀kẹta bàbá mi wá ń sọ fún báyìí wípé sàálù àgbà àríkà rọ̀ èmi náà ti gbé irú rẹ̀ lọ́wọ́ ànábì kọjọ́ ga wa táàjọ́ ló gbà káànábì tó kú ẹ̀yìn ó ní kọ̀kọ́ èyí táànábì fún èmi yọ sí náà lèmi náà fún ẹ̀yìn yìí kí láànábì sọ ń jọ́nà lẹ́bi ní aláìka bí kẹsìrọ̀ ti sùúrù ó dọwọ́ rẹ̀ yẹ tàwọn máa pọ̀ lẹ́ni tí ó máa forí kan lẹ̀kọ́ lọ́rùn ó làbẹ́ ní báyìí ń dákàlà àtẹ́fù sájẹ́dá sáyẹ́ إلا رفعك الله بها درجة وحط عنك بها خطيئة Àlẹ́bí ló ń gbé ẹni ìforí kanlẹ̀ kọ̀ọ̀kan tí ẹ̀bá forí kanlẹ̀ láyé fọ́lọ̀. Ọlọ́run mọ̀ sí gbé rẹ̀ ní lẹ́mù ga tó bá jẹ́ òun àti ìyá rẹ̀. Ẹ̀ bákan náà, ẹni ìforí kanlẹ̀ sábà forí kanlẹ̀ fọ́lọ̀ láyé, ọlọ́run mọ̀ tààrẹ̀ pa àṣìṣe wa kọ̀ọ̀kan kọ̀ọ̀kan rẹ̀ sotori ẹ̀ kéèyàn máa pọ̀ lábúrò ìforí kalẹ̀ púpọ̀ ọlọ́run láìpẹ́ ẹ̀ orí ẹ̀jẹ̀ ló jẹ́ fún ẹ̀yà ní abala méjèèjì abala tí ń kó bá ní àtàbala tí ń kó bá ní tàbí abala tí à ń ṣe dáadáa wọ́n máa ń kéré ṣe dáadáa wa abala ẹlẹ́gbẹ̀ẹ́jì a máa rìn yóò fi ẹ̀dá wa ẹ̀wà ní ọ̀rọ̀ ẹ̀dá gbọ́dọ̀ máa pọ̀ nípele o láwọn náà fi là ẹ̀ nígbà tí ó sọ yẹn tán ó ní ọkọ̀ làmì

ìyá pàmò àtọ́lọ́m kẹ́nu àwọn ará màdí inú ọ̀tọ́pá ìdájí lọ́gbà tí wọ́n àti ìdí oúnjẹ ọlọ́m olóò tó pàdé yẹn náà the same thing question the same question tó ń tró sí bàbá sí bàbá fún ní ìrẹ̀ onálùkọ́ tró sí kí ni Abu Darda ó ní fàkọ́lá ní mẹ́tàmá kọ́lá ní sàwùdà èrò tí sàwùdà sọ fún mi the same thing onálùkọ́ Abu Darda náà sọ fún mi pé àmẹ́lì sọ fáwọn tó tó kú láì pé àmẹ́lì ká ìfẹ́lọ́ bí sùúrù ẹ máa pọ̀ lẹ́yìn tó máa forí kalẹ̀ kọ́lọ́pọ̀ bá wò ní ọ̀pọ̀lọpọ̀ olóògbé fàyíṣẹ́ kalẹ̀ àtẹ́sí ìrìnlá ìdájúdájá ìlà rọ́pọ̀ akọ̀lọ́pọ̀ bí adárajáda wàhálà àǹkàbíyà ọ̀tí àbẹ̀rẹ̀ tó ń bẹ̀rẹ̀ forí kalẹ̀ kọ́lọ́ àbíkọ́lọ́ ti gbé ẹ̀rí kan wà ábàlì àdéhùn خرجه الإمام مسلم والنسائي وكذلك الترمذي وابن ماجه رحمة الله على الجميع eléyìí jẹ́ ẹ̀rí kan proof kan nípa pé ọjà ká máa pọ̀ lẹ́ni tí yóò máa ṣe tí ó máa pọ̀ nínú fún yàtàdà bí i abáwọn náà hadith ní ìlàtọ̀dọ̀rọ̀ bí i ayinọ̀ká àbí alẹ́ asìlánì kọlọ́mkọba ní yọ́n sí bàbá náà ó ní kóńtù àbíkù máa rasulillahi sallallahu alaihi wa sallam fọ àfẹ́tù ní wà tó ní wà àjẹ́kù ó ló sọ pẹ̀lú àjẹ́kù níjọ́ kan bọ́dọ̀ wọn wá sọ àdéjọ ìyẹ̀kù jẹ́ tíráfúlà àti tó jẹ́ tó wá láti ìlú ní ilé ìjọba màdúù so ní option àdúgbò ó sọ́jọ́ àjẹ́kù for some time ẹlẹ́mẹ́sì wà tó ilé ọ̀dọ́ tí wọ́n jìnà sínú ìbílẹ̀ díẹ̀ pọ̀ sí ilé pé wọ́n ń tú àfùkà rẹpẹtẹ tó tó mọ sí wọn wá sọ́dọ̀ ànábì sùn lọ́dọ̀ ànábì pọ̀ tó lò sáfùn lọ́dọ̀ ànábì níjọ́ kan ó ní fàtẹ́yìn ìwà lórí ìwà àjẹsẹ̀ ó wá ní orí àlùwà láwá fún ànábì àti àwọn nǹkan tí ànábì ní bùkátà sí tàbí pàṣẹwà bí kí èèyàn mọ pákó dání fún àti oríṣiríṣi àwọn ìgbà bẹ́ẹ̀ àdéhùn kàtà ànábì lè ṣe pọ̀ nínú láti anabi wa sọ fún òun òun gẹ́gẹ́ bí ìgbà rọ̀bíyà ìnọ̀ká ní alẹ́ afúlá ní kọ́lọ́m tó bá lè yọ̀nù sí. ó ní sẹ́lì anabi sọ fún pé sẹ́lì béèrè tó bá wù ẹ́ ẹgbẹ́ sọ̀rọ̀ ẹ̀ lọ́dọ̀ ọ̀nà ẹ̀ béèrè tó bá fi kíni o out brt tírélà ẹ́ àti bẹ́ẹ̀ ìgbéléwé ìtàkọ̀ sọ̀rọ̀ ni èyí ò bá ní tó bá dún méjì ní pọ̀ lọ́rọ̀ ẹ̀yìn náà kò ní tó burú bẹ́ẹ̀ o kéèyàn kọ́ lọ́rọ̀ fún ẹ̀ láyé kọ́lọ́n kó má fara jọ wá ó sì tẹ̀lé ayé wa ní rọ̀rùn bọ̀tà àwọn sàbí àtẹ́lẹ́ yẹ́ sì wà ní pé ìwà balaye bẹ́ẹ̀ jẹ́ wọn ló fún wọn ẹ́ so ambition wọn àlùyàmọ̀ ni wọ́n gbé lórí kí ni wọ́n gbé lórí ayé rọ̀bíyá ìnàkáàbí alẹ́ àlejò fún ní option ìpè ìbéèrè tó bá wù ẹ́ kí ni ẹ sọ̀rọ̀ ẹ lọ́dọ̀ ọlọ́mọ lórúkọ wípé ọlọ́pàá ń gba ní wàrà fẹ́ta ẹ̀rẹ̀ kí ni sàbí náà wá béèrè ó ní alùka mọ̀rọ̀ pàkọ́ta káfí jẹ́mù olórí ànábì bá ń tọrọ kọ́lọ́ jẹ́ kí mi rẹ̀ jọ kẹ̀kẹ́kẹ̀kẹ́ tó bá ti nínú àlùjẹ́nà ọmọ ìpé ìwé máa gba àlùjẹ́nà lọ àwọn kọ́ àjọ wà lálùjẹ́ náà náà ni ṣùgbọ́n lẹ́nu yọ kọjá sísọ pé ìwé mi ń dó ìrírí rẹ rárá yẹ kí n súnmọ́ pẹ́kípẹ́kí kájọ pẹ̀gbẹ́pẹ̀gbẹ́ nínú àlùjẹ́ náà kẹ́lọ́ rẹ̀ sí ànábi wa sọ fún àdẹ́bí àwọn gẹ́rọ̀ dàálé ṣé nǹkan bí èkó kù lẹ́yìn yẹn àbí òsì mọ́ kí ló sọ fún ànábi ó ní wọ́n àdá àkàrà ó ti fẹ́ mọ́ tọrọ pàǹdéèrè ẹ̀kọ́ tọrọ kí ló wa sọ fún ẹ́ ànábi ni fàáyé ni على نفسك بكثرة السجود ràdé lọ́wọ́ lórí ìtọ́ ní pọ̀tọ́rọ̀ yẹ tó lè ka ìjáde owó gbà lọ́dọ̀ ọlọ́run pẹ̀lú kọ́ máa ṣe kí ni o kọ́ máa yẹn nábìlà lọ́pọ̀lọpọ̀ ìtumọ̀ tẹ́tọ́ ti sì ní ìwé kọ́ máa yẹn nábìlà ní ọ̀pọ̀lọpọ̀ torí abáwọ̀ hadith yẹn náà bẹnu sọ̀rí al-imam muslim wa sunan al-imam ahmed an-nasa'i wa kadhalika غيره من الأئمة سوري كذا حديث كان إن سوف وارده ọlá ń bẹ̀rù ní bí a máa pọ̀ ní nọ́fílà púpọ̀ púpọ̀ mọ́ ti pa kí wọ́n tán gbára èèyàn sáré jáde mọ́sálásí lẹ́yìn bá ti ẹ̀sìn jáde náà pé yóò lọ ní nọ́fílà nínú ilé ṣùgbọ́n sábà máa fi ọmọ náà wá sí ìyẹn kí a máa ni o Muhammad sallallahu نجد ان اول من يحاسب به العبد يوم القيامه من عمله صلاته ńbọ́lọ́wọ́ ni kí wọ́n fọ́ àkáǹtì nínú tẹ́tẹ́ kàkà ìṣe yàtọ̀ sí ọ̀rọ̀ gbàgbọ́ nínú tẹ́tẹ́ àwọn fara ṣe àmẹ́bí nínú ìmọ̀ náà onínú náà fàyìnsọ́lù ha tí ìrìn yẹn bá dá ọkọ̀dé afúláha wà á yà ẹni sórí ó ti sọ sí ìlú قل وإن فصلت بصر يوم فقد خافت فقد خاب وخسر إن نفاس الكفور وتسمون لما سوال الوقوف وإن فإن انتقص من فريضته شيء قال رب عز وجل تلك كمال الدين nínú tó jọ́nà ẹ̀yàn tọ́lọ́ ti kẹ́ kí mẹ́rún ọlọ́mọbó sọ báyìí wípé òǹdóró alẹ́ àbẹ̀rẹ̀ tàfàwọ́rẹ̀ ẹlọ́wọ̀ fún ẹrù mi só ní àwọn náfílà táàbì lè ní o táàbì kọ̀m̀plíǹdì ọ̀nà yìí ọ̀nà uh, yọ̀ yìí fàyàfùmọ̀ làbí ha mọ̀tàkọ̀sọ̀ nínú àlùfààrí ìdọ̀tí fún mayàfọ́ ọ̀nà sọ ayé wà ámà ní yàrá báyìí ọlọ́run wa sọ fún àmàlẹ́ ìgbà pé fẹ́rùn mi ní àwọn náfìlà tẹ̀lé kọ̀m̀plíǹdì gbogbo ọ̀nà anábìyẹn bá ti wá sí fóònù rẹ bẹ́ẹ̀ ni wọ́n sọ fún gbogbo ńdọ́lọ́ bá kọ̀m̀pọ́sìrì fún wa ọ̀rọ̀ sàkà ni ájì ni kẹ̀lẹ́kànlẹ́ kẹ̀lẹ́kànlẹ́ kìí sí èso ọ̀rọ̀ èèyàn láti wá kọ̀m̀pìtì ẹ̀rọ ta tí lójú ọ̀rọ̀ èèyàn tó ní ìjù ọlọ́run lè kọ́ mọ́tò dábìlà àwọn tàbí kọ̀m̀pìtì ẹ̀ á ti ta tí ló ní ìjù wọn tó tó ń múra tàbí wá kọ̀m̀pìtì ẹ̀ sàkátó àti tó ní ìjù wọn tó tó àwọn sọ́dá pọ̀ láti wá kọ̀m̀pìtì ẹ̀ bọ́sẹ̀ bá wà bọ́sẹ̀ bá wà ní ẹ̀bẹ́ làwọn tá a gbà rọ̀mọ̀tán tá a gbà bí wọn mú náà bí ń gbà torí pé ìjọba jọ́nà yàn ọlọ́wọ́ fi bá ẹni bọ̀dì sílé wọn lẹ́yìn wáyà dàmú ara ẹ̀ lẹ́yìn ikú ẹ̀kọ́ ṣùgbọ́n ọmọ máa dàmú wa sáwọn ọ̀rọ̀ dáhùn sọ pé bọ̀dù látàyè lọ ìyẹn lè yanjú ọ̀rọ̀ rẹ̀ níbi bọ́lá pẹ̀lẹ́ bí máa bá bí kẹ́kọ̀ọ́ ti àná wá pé pẹ̀lú ká náà sílẹ̀ àti ọ̀pọ̀ lọ́pọ̀ eléyìí jẹ́ àgbọ́yé kan àti àǹfààní kan náà wọn àǹfààní ìrìndí afẹ́ tí a ṣe lábẹ́ pé nígbà lápẹ̀ ní nàìjíríà o aláti mú ọwọ́ tó síríọ̀ ní àfihàn ẹ wá rí kàlí máa mú ìlú kòtà náà wọ́n ní ìrìn nàìjíríà tó jẹ́ sí ìran ẹ tó jẹ́ sí ìran hamsatu wa ìrọ̀lẹ́ kàtígórì máa mú ìran wà kàtígórì number one òun náà lọ sí lọ́nà ọ̀rọ̀ wá àti ìdájọ́ àwọn tí a jẹ́ obìnrin arìnrìn pọ̀ tí a tó fi àwọn ọmọ ẹ̀yọ alákọ̀ọ́kọ́ ní ẹ̀rí súnanú ọ̀rọ̀wà àtìgbà ọ̀súnanú ọ̀rọ̀wà àtìgbà yọ asúnanú afá ìtàkùn mọ̀sẹ̀lẹ̀ rọ wẹ̀yẹ tàbíyà tó ń gbẹ̀kọ̀ ọ̀rọ̀ òun náà ní ìrọ̀ tó tẹ̀lé ọ̀rọ̀ ìgbẹ́gbẹ́sì bàbá ti kọ́ ọ̀rọ̀ ìyàtọ̀ wọ́n tẹ̀lé súnanú ọ̀rọ̀wà àtìgbà wọ́n yẹ lẹ́bi kọ́lá ibn Umar eléyìí náà ni ọ̀rọ̀ sí Abdullah ọmọ ọmọ tí ó sọ̀rọ̀ nípa rẹ̀ ẹ̀rì ó ní aṣèrọ̀kọ̀ ààfin àwọn arákà mẹ́wàá kan bẹ àfisògùn náà ní Rasulillah sallallahu alaihi wasallam ó ní

lẹ́yìn gba bá kí ní o ta bá kí mọ́tò nìkan ti lẹ́sì ní orí fún un ní ẹ̀rì wàrà pàṣẹ àlè bá tẹ̀lé iṣẹ́ ìlú lẹ́sì ìwọ̀n látà méjì ní ìgbà bá kí iṣẹ́ ìkan ó yẹ látà mélòó ní gbọ́ onílẹ̀tì ọ bá tẹ̀lé ti máa ń fi ẹgbẹ́ bí àtúndà ìkan wọ́n bá tẹ̀lé ni ah, wàrà pàṣẹ àlè àti rákà méjì púpọ̀ kátó kékeré o kátó gbé wọn àṣùbà tàbí sí sọlá tó fàjì ó ní àtìjàfà ní hapsọ́tù anna rasulallah sallallahu alaihi wa sallam kana idha qala al-fajr wa adhana al-mu'adhdhin salla rak'atayn ó ní ìyàwó àdínàbì ní ilé ẹ̀gbọ́n àbọ̀bọ̀bá báyìí abdullahi lórí umar lórí abdullahi umar lórí hapsọ́ tí hapsọ́ lè jẹ́ kanú ìyàwó àdínàbì àwọn èèyàn rí lábí àtẹ́rí dáadáa gẹ́gẹ́ bí ìyàwó rẹ̀ so ó ní àǹtí sísan ilé kanú ìyàwó ànábì lọ sọ pé ànábì wa Muhammad sallallahu alaihi wa sallam dáná ìgbà tọ́lá àtúfájú tálùbájú àríwá ti yọ àṣùgbọ́ àti wọlé wọ́n á bá lọ́lẹ́mú áfẹ́ tí ó lùpẹ̀ ó bá wá pè wọn ẹ̀ kò ní sọ́lá rọ́pá àtẹ́yìn sànẹ́bí ó wà sí àtàkẹ́yìn àtúfájú ìbẹ́ẹ̀kì nílé rẹ̀ kó tó máa bọ̀ wá masalasi sọ̀hálí jẹ́lẹ̀ sọ́lẹ̀ ìbẹ̀rẹ̀ Bukhari وكذلك الإمام مسلم so kílá fẹ́lú lábẹ́ ilé ìjẹ́ ní bàbá ní súnmọ́lù ọ̀rọ̀wà àti àwọn àrùn tó tẹ̀lé ọ̀rọ̀ ẹ̀yà ẹ̀rìnlẹ́nu hadith abdullahi ìgbọ̀nwọ́ wọ́n tàbí lẹ́nu wa wọ́n kà mẹ́wàá wa rákà méjì before and then rákà méjì after zoon and then rákà méjì lẹ́yìn mọ́tún lẹ́yìn rákà méjì lẹ́yìn ìṣá lẹ́yìn rákà méjì ìfọ́ sọlá ti fàjì tàbí sọ̀rọ̀ fàjì yẹn fàjì. tí a bá wọn hadith mi látọ̀dọ̀ wọn hadith náà ìkànnì wọn yẹwọ́ náà ní sọ̀rọ̀ bá wọn sọ̀rọ̀ náà wọn hadith náà lẹ́yìn wọn ti sọ̀rọ̀ yá bóso ìyá lórí wọn hadith náà nínú ọ̀yọ̀wọ́ náà ó ní وصلى وسمعت رسول الله صلى الله عليه وسلم يقول Umu Habiba tó jẹ́ kanú ìyàwó ànábì olóńgbò tí ànábì sallallahu alaihi wasallam ànábì ní máa fi ní abdi mùsùlùmí yusalli lillahi kulla yawmin nàbáyé ashara raka'atan tatawwu'an ghayra fariidatin illa bana Allahu lahu baytan fil jannah. Wọ́n ní ẹnìkan fún ọlọ́pàá every day tí ò lẹ́gbàá twelve rakas fún ọlọ́pàá ọba lójúmọ́ tí èsì ọ̀ràn yan o ìrún náfìlà kó wá sí raka méjìlá lójúmọ́ orí lábàtà mọ́bù lábùbá ìgbà ń tẹ̀lé jẹun àfikọ́ lọ́pọ̀ ṣe ní orí kó kọ́lé kúrò ẹni bẹ́ẹ̀ ní àdìjọ náà kó kọ́lé kúrò ẹni bẹ́ẹ̀ láàdìjọ náà eléyìí tó jẹ́ ọkàn ó mọ̀ àríyá tó jẹ́ yàwó àdáni ó ní bàbá bàrẹ́ ìlú òsọ̀lẹ̀hónà báyìí láti jẹ́rú pọ̀ sí gbọ́nà ẹ̀rẹ́ máa náà rí tó ẹ̀ pàtà sí ní èròjà ní ẹ̀sìn ìgbèrè dàbí tó máa ń fi gbogbo ọkọ̀lá àmúròn máa bàrẹ̀ tó òsọ̀lẹ̀hónà báyìí ẹni tó tàbí gbọ́rọ̀ ilẹ́nu ẹ̀ ó nígbà tí ó gbọ́ lẹ́nu ìyá yìí òun náà everyday òun náà lè má fi tó ẹ̀ pàtà ọkọ̀lá àmúròn máa ń ẹni tó náà fún gbọ́dọ̀ yìí látọ̀dọ̀ amúrú òun náà fún mi hmm, gbogbo gbèsè ayé rẹ̀ ẹ̀fún mi lákàtí ìyàwó kò kí ń ṣe kí ni kò kí ń bí so sẹ́yìn láti máa wo láìpù wa pẹ̀lú láìpù wọn ni ẹ̀ sẹ́yìn wa náà ń pẹ́ lójoojúmọ́ agbọ́pá ń fi ọ̀ràn yẹn ọlọ́run ti yọ àwọn akú afárá sí ikú kí wọn ọ̀ràn yẹn máa pè wákàtí márùn máa pè ọlọ́run ti yọ kú lọ́rọ̀ tiwa ṣé bẹ́ẹ̀ dàrí ẹ̀rọ abárẹ́ni tọ́lọ́ yìí ti yọ kú lórí ìyókù ìkónáwọ́ alẹ́sẹ̀ṣẹ̀ nígbà bá parí ìjọba náà àjọba ìsàlẹ̀ ìjọba náà ẹ́ ìrora wákàtí máa rà náà mi kò máa tó ní lójúmọ́ ó náà wọ́n kò ṣe ìdíjú bí tí kàdà rárá nínú mọ́ nìyẹn ọ̀gá gbìyànjú láti àṣìṣe ara wa pẹ̀lú ìlú sọ́ọ̀dù òlòdò láì bá máa máa gbé wákàtí máa rà náà wákàtí náà lẹ́kọ̀ọ́ kan súnmọ́ ìlérí ọ̀ bẹ́ẹ̀ tẹ̀sí wà lábẹ́ jẹun lójú rẹ̀ rárá ìwọ ní àyè ẹ̀ẹ́dọ́n tó gbòdìdé lọ́wọ́ ẹ̀ẹ́ ọkùnrin ní bàbá jẹ́ tó bá lè ẹyẹ ètò asọ̀rọ̀ ara ènìyàn tó ń kálùmọ̀ pé lábúrú gbà ní ẹni bá náà náwó lẹ́yìn àbí wákàtí mara mú rẹ̀ kò máa gbé àbí náà ẹ sọ̀rọ̀ kò máa gbé lójúmọ́ àbí sọ ní dábàá rẹ̀ ẹni ọyá àbá lọ́kùn nọ́mbà tí ń bá ń pè lójú ẹ̀sẹ̀ pápá pápá ẹ̀dùn méjì wá ní àjọ sọ̀rọ̀ àmẹ́jẹ́ ẹ̀yà mẹ́tẹ̀ ní ìsinmi aláwọ̀yẹ́ àwọn alẹ́ lọ́wọ́ lórí bí sọ́nà ọwọ́ wa títí kò lágbára ní ẹ bọ̀ lábájọ sọ̀rọ̀ aṣọ ọ̀tún ní àkọsí tó wá lórí ọlọ́pọ̀sọ̀ àwọn àti mọ́sùlùmí ẹgbẹ́ bí mọ́sùlùmí ewu wọ́n tàbí bá mi ẹ̀ gbọ́dọ̀ máa fi every day ọ̀gbọ́n tó lè rán ní five days tó wà nínú ọdún gbogbo ẹ̀ kí èyí klọ́ọ̀kì nára wọn báyìí ọwọ́ lọ́wọ́ pé ọgbọ́dọ̀ ni compulsory èyí ò bá fi ní pé àyà ní kí nígbà ìgbẹ̀ but áàkì náà ọ̀rọ̀gbọ́dọ̀ tí mo sọ sí ẹ̀ so ìyẹn jẹ́ bó ti jẹ́ abọ́ pẹ̀lú ọmọ ìyá wa ẹ̀ pẹ̀lú ìtumọ̀ láì náà nígbà tí ọlọ́pàá ti wá ní bí wákàtí wá ní wá náà rí gbá ẹ̀ṣẹ́ àwọn abẹ́fẹ́ òkú fún òkú lọ́dọ̀ ọlọ́run abẹ́fẹ́ ó yé fún orí mi yóò tún wá wò pé ṣé rákà méjèèjì láàrin tó ń pé lójoojúmọ́ bí ẹ lè bá pé lójoojúmọ́ àti ìdáràn bọ̀ ẹni ẹ pé nǹkan òsì mo ohun ẹ̀rìn kàgbé òdò àfọwọ́ àfọ́jú rẹwà wọn tí à ń sọ̀rọ̀ wọn nìyẹn ayé tí a lò náà náà àwọn náà ní ìlànà ṣàlẹ́jì àjẹ amọ àná àlò àgbòjú tó yàwó náà àti gbogbo ẹ̀ lọ́kùnrin wọn kò tí ayé òní gbé kó nǹkan ní lẹ́yìn ìbá bìláì ti di wa lásìkò yìí ó dúpẹ́ ju lọ ayé tí sì bọ́ yẹ àti kí ni orúkọ àwọn ìfún ìtumọ̀ lẹ́kọ̀ọ́ mi láti lọ. bọ̀tẹ̀ ilé mi bí ìgbà tí bọ́ wọn lé ẹ̀rọ àwọn tí ó gbẹ̀ sílé kẹta yìí kejì àwọn mi tí wọ́n pa sí tàbí ẹ̀ charge ẹ̀ máa pọ́n dáadáa tó bá rí lẹ̀ kó máa bá kankan ìyá mi ìdí bá rí lẹ̀ kó máa jẹ́ kí ọmọ bàtà láti bá bá rí nígbà tó láti bá bá rí ọba jẹ́ kí ni ọmọ jẹ́ àǹfààní kan àti òwe kan ìlú abẹ́kí agbọ́nù. lẹ́yìn náà jọmọ́ bàbá ìwà ń wọ ìsáàpù wa àwọn súnmọ́nù àbọ̀wá àti ìlànà àmọ̀ sọ àwọn lẹ́kọ̀ọ̀kan lẹ́kọ̀ọ̀kan alẹ́ àmọ̀ mú àwọn àdájọ́ ìlú lóde wọn àti sàlá yóò máa mú wọn wọn ìdílé ní ìlà rọ́pì ìgbàlẹ́yà pẹ̀lú ìyọ̀sọ̀ lẹ́kọ̀ọ̀la ọba tó ní gbogbo àlàyé ọmọ. tí a bá wo bàbá ní alákọ̀ọ́kọ́ tàbí inú àwọn ṣúnáwó rọ̀ wà nínú ẹ̀ ṣúnáwó rọ̀ wà nínú ẹ̀ kátígórì nọ́mbà wà out of the four five kátígórì àwọn náfìlà tààrí tẹ́wájú ṣúnáwó rọ̀ wà nínú ẹ̀ náà àkọ́kọ́ ni wọ́n bẹ́ẹ̀ gbé yẹ̀wò nílẹ̀ òun náà ní kí ni wọ́n bọ̀kàdáyé alifájì bọ̀kàdá alifájì ìrọ̀rọ̀ látàrí ìgbà àwọn sí the four kátígórì kí ni wọ́n pàtàkì sílẹ̀ pàtàkì ọ̀rọ̀ àṣìbá ẹ̀ pàtàkì ọ̀rọ̀ àṣìbá kí lè dájọ́ rákà méjì wọn àbí ọ̀gá alámọ̀dájẹ́ náà nígbọ́ kí lè dájọ́ rákà méjì yẹn ọjà sáfà ìdájọ́ ìyẹn rákà lọ́pàá ní ìdájọ́ náà fọ́kàtàkì sílẹ̀ àtàkì sílẹ̀ ìwọ̀n àṣìbá Uh, okay. ẹ̀rọ pẹ̀lẹ́ yóò tọ́lá ohun ọmọ ìyànjú rárá ń jẹ àbí okay wọ́n ní òṣìṣẹ́ ma ọya ẹja ma má lè yìí nà ṣàṣùmáyé ẹyọ yẹyọ ẹfì yìí náà sí ká má ní jẹ àbí kòsọ̀rọ̀ rárá ò fẹ́ gbàjú kòsọ̀rọ̀ rárá lọ ìyá wọn máa níbi ọlọ́run bàbá àti àmọ́ ara ṣe náà ẹ̀rù ní ìmọ̀ rákàlẹ̀ òjì bá máa ń kí bí kọ́ ìwọ̀n àṣùbà ìyàpẹ̀ inú wà lọ́tọ̀ àwọn apá ìsìlámù lórí ní ìdájọ́ òbí ní ọwọ́ lórí ẹ̀ ní mẹ́ta ẹ̀kọ̀ọ̀tọ̀ náà ní ẹgbàlẹ̀ kalẹ̀ ẹ̀kọ̀lọ́wọ́ akọ́bí alúgbà àwọn apá ìsìlámù tí wọ́n sọ pé kí ni o wípé ìrọ́lákà méjì yẹn ló sàhábọ́ọ̀lù níta fẹ́ni paláì ìsì ọ̀rọ̀ àyàn rárá àwọn ẹni ìjọ ti àwọn ọ̀pá ìsìlámù níta fẹ́ni ìsì ọ̀rọ̀ àyàn àti sáàtọ̀ pé lóyún bá ti gbèbù sílẹ̀ ló ń jí àwọn nínú ẹ̀yìn kò ní jí ìtumọ̀ tó jẹ́ mọ́sàhábọ́ọ̀lù. àbẹ̀lẹ́gbẹ̀ àwọn afáàní tí wọ́n ní من الرجاء من الرجاء sáàlè sọ pé ìgbàta akẹ́kọ̀ọ́ lọ́dún ní náà ní pẹ́ àtàdá wọ́n ti wáta wọ́n ti wá lójú ọ̀yìn káṣíríká ẹ̀ inú ọ̀tún wọ́n sọ yẹ onábìkọ́ nípasùn min asuhabi maliki apákan àwọn student ọ̀sẹ̀lẹ́gbà àwọn àfáà tí wọ́n ní ìlàhàwà àjíbà tán pàtàkìlà lọ́gbàjì lẹ́rí ní ọ̀nà ìrìnàní nínú wọn ni alimọ́lù hasan olùpàṣẹ ìwọ ahmadu wáyáyé lẹ́nà ní àrí apáta ní alimọ́lù hamadiyya ilé àwọn tó ní student student yàgbọ́n àrí adéyàbá táwọn ní ọ̀nà ìrìnàní pàlìyàn lọ́gbìlà àkàtẹ́rù alifáàlì yẹ̀wò. Àti ọlọ́wọ́ kálukú náà ló mú àwọn ẹ̀rọ ní wọn kálukú náà ni wọ́n mọ̀ wá ṣùgbọ́n àtàwọn ọ̀rọ̀ ilé ẹ̀kẹ́ wa fún wa ó lè bá àfẹ́yẹ̀ sí wa àwọn ọ̀rọ̀ ọ̀gbọ́n ìdí àkùgbọ́ níbí náà wá sí wọn ní ìnáhà mustahabbatun níta afẹ́ ni wà á nà bá ní àfihì àsúnàní súnà ní mustahabu ní ṣùgbọ́n mustahabu ta kan pa ni ìtọ́ra yẹn oṣù máa agbóhùn náà púpọ̀ pé àwọn ọmọdé àdúgbò ìtàn gbọ́dọ̀ sílẹ̀ wọ́rọ́wọ́ ẹ̀yìn láì bá sọ pé ó máa gẹ́rí sí tó fi sílẹ̀ àwọn ẹ̀rí tí Muslim wa Muslim lè máa mẹ́fà mẹ́rẹ̀ wọn nìsa yìí Muslim ni yẹn kúkúrọ̀ wọn lọ́nà nàbí sọlọ́mọ rẹ̀ sọ̀lá alákìrà kàtẹ́rì ẹ̀kọ́ ti ẹ̀rí síwájú kí a tó kí wọn àṣùbà káyọ̀rọ̀ ìgbìnà lónìí wọn lọ sí ìhà àdábì ló tó orí fún alọ́sọ̀rọ̀ lọ ju kọ́lọ̀ fún yẹn ní ayé àti gbogbo ṣe tẹ́lá yẹn. ẹ̀rì kẹ tó mọ̀ onígbàtà bá kú òwò rẹ̀ tí pápá pátá àdábì sọ ní olú yí wa yóò sì yé wa ní olú yí wa lẹ́yìn. ìbò nìyẹn ti nìyẹn sábẹ́ àràkà ní ìlú yóò wá lórí fún ayé àti tẹ́lá yẹn. láti ẹ̀kọ́ bíbí tí ìfẹ́ pọ̀ láyé yìí ẹ sọ̀rọ̀ hàn nígbà ẹ̀yà ẹ̀sáré mú ẹ̀sáré mú ẹ̀rọ mú ẹ̀yìn náà làwọn náà ń sọ pé ìsọ̀nà lè rí ní ìlú kí ló pa tó kú rẹ̀ ní ìtọ́jú ẹ̀yà ẹ̀bá ń dáná ẹ̀ àwùjọ náà lè fi ìmọ̀lúwà ẹ̀yà ní ìlú ẹ̀yà lẹ́yìn obìnrin ń gbọ́ ń dáńtọ́ àbẹ́ ẹ̀gbọ́ arúgbó ọmọ ẹni ò jẹ́ ẹgbọ́ ẹ̀gbọ́ ẹni bá wa dá lọ ẹ̀gbọ́n ọmọ yẹn ní ìgbà tó fẹ́ gbọ́ ẹni bá bẹ́ẹ̀ kọjú lórí sí àwọn ọmọ ilẹ̀ ọ̀yà torí àsìkò mọ́jú nù ọ̀yà ẹnu sọ̀rọ̀bí ọ̀pá ìtẹ́yà ìbájú káyọ̀bí àdúnyà wọ́n fi ìlà lọ́fíìlà aráka mi ní ìlà àmọ́ yàn bífọ́ kátó kásùbà lẹ́bí ló lórí ju ayé àti ìgbẹ́ wọn èyí náà ti jama ẹ́ kéṣe kan kékeré àdéhùn kékeré ni àwọn adélábílà aráka méjì péré ó lórí ju ayé àti nígbẹ́lẹ̀ rẹ̀ kí ni alábí tó fi lórí ojú ẹ̀hẹ̀rẹ̀ lọ́nà ayé ẹ̀fẹ́ tí mọ̀ yọ. بارك الله فيكم اللهم صل على سيدنا محمد كاتب القرآن الذي قال له أن القرآن لا فرق بينه pọ́ìntì wọn tó wà ní pọ́ìntì ọwọ́ sọ́ọ̀nù pọ́ìntì ẹ̀kú gbé kalẹ̀ dáadáa ṣùgbọ́n wọ́n wọlé ọmọdékun pẹ̀lú mẹ́sàn wọ́n sọ pọ̀lọpọ̀ ọ̀rọ̀ lábẹ́ tẹ̀sí bàbáde àlùbáyé alábìlú olóore ju ayé àti ìpínlẹ̀ láì lọ tó ìpín ètò bá pọ̀ tí yóò padà tán ẹ̀rú ìwé kékeré tí ò ní tán ẹ̀ẹ́dìgẹ́ ìgbéró ẹ̀ kìí yìí pọ̀ ooo ṣùgbọ́n yóò padà parí náà ṣùgbọ́n kìí yìí kéré ṣùgbọ́n kò ní parí láíláí èwúlé lórí ju ẹ sọ̀rọ̀ nígbà kéré tí ò ní parí láíláí tàbí rìwọ́ọ̀dù rákàtà ìyá ìbájú ta kí lọ́dọ̀ a mọ̀ ẹ̀fà àtàyé àti bẹ́ẹ̀ ayé ọ̀tàn bẹ́ẹ̀ sọgbọ́n máa fi ibìyín wé olùkùnkùn dàbí gbogbo bí ẹ̀fọ́ ayé ń lè tí ó ẹ̀fọ́ ayé àtàǹfààní ayé àtàyé onílé ìdìbò ló kàn ṣùgbọ́n àgbà lẹ́yìn bá jẹ́ ìlẹ̀ bá fi ìfi ayé láyé gbé lẹ́mọ̀bẹ̀rẹ̀ bí ìlànà rẹ̀ kódà tó wáyé pé débù lọ́lọ́run bá ní tó ti fi ní o kíra kàdé ìbájú rẹ̀ kóra fún ẹni ní àlùjẹ́ náà débù gold àdé sílfà ẹ́ yóò máa ṣáà ìlọ yóò máa bí ó sì lọ bí bí ayérayé tí ò ní ẹ̀fọ́ ayé fọ́ ẹ̀fà sọ̀gbẹ́wárí pé yẹn tẹ́ta ju gbogbo ayé àti ní pẹ́lẹ̀ sí ọ̀kan ọ̀rọ̀bẹ́ bá mi kálọ̀ jọmọ́ so gbogbo ilé ìgbà ní àwọn àbá àrí ìmọ̀ mi ni lóòótọ́ inú ń ta fẹ́ ni tó dẹ̀ já sí wípé bá ṣe la fẹ́ ni èyí kan fojú fẹ́dọ̀ kí èèyàn ló ń fi uh, irú láì bá ṣe pé ó ní ìbá uh, eléyìí jẹ́ àgbọ́yé kan bákan náà tí a bá tún wò á tún rí wípé inú àwọn ẹ̀rí tí àwọn afá tí wọ́n ní innaha súnnanú mustahabba aw sunnatun mustahabba ìta fẹ́ni onáni àdíkì yàwó Àìṣà ìgbéyì ó ní làmìyàkùn àdìyàbí sallallahu kò sí ìgbà mẹ́rin máa ń fi yọ̀ lórí ẹ̀ tó máa ń mú kájọ́jọ́ jù ló dàbí àpàtà ìyá pàjù sọlẹ̀ jẹ́ ọkà láàyè mi wọ́n ní àtẹ́bí sọ́lọ̀ wọn ni ọ̀sán láwọn àyílà kan yíyan ni ó là ní àbí ìdájá dá àrùbá kọ́bùnà tó wọ́rọ̀ pàtẹ́ yìí kọ́bùnà lẹ́yìn ó láwọn kan bẹ àtẹ́bí ìwọ́n lẹ̀ inú ọ̀sán bí rákà mẹ́rin ìbọ̀ ọ̀ṣun ẹ̀ tí ó rákà ìbọ̀ sọ̀lá tó sọ̀rọ̀ sábẹ́bí wọn lò ẹ̀rọ so àdéhùn ní àdéhùn àgbẹ̀lá ìfọ̀n ọmọ ò ń gbé túraka before zoro ìwálẹ̀ kan and túraka after zoro nínú àdéhùn ìyàwó àyíyá ó ní ilé túraka àdéhùn wọn ti nínú before zoro fọ́ọ̀rọ̀ kan tó kọ́ńtàlì jara àti kọ́ńtàlì jara àwọn àbúrò nínú àdéhùn nínú ìjọba láti ẹ̀ tó sọ́kọ́tà nínú ìyẹn túraka nínú ilé kó yẹ túraka nínú mọ́sálásí ó ní rákà mélòó ó ní rákà mẹ́rin tó àìsà ṣe ìdílé ó tún bí ìkó nínú ìwọ́n tọ́lá bàbá ẹ̀sìn ọmọ òun bá wọn gbére ìjọba ní ìwọ́n tọ́lá ní ojú wọn ìwọ́n tó pàtàkì sọ̀pọ̀tà fúnra wọn wọn aláìmọ̀ kan ẹ̀sìn ara ẹ̀rá wọn bá láti ilé ìjọba ilé ìjọba ìlú òun máa òun máa ń sọ̀rọ̀ ní táìmọ̀ kan so eléyìí tó jẹ́ òbí ní àwọn àpáàtì wọn ní àdúgbò ìrora kàtẹ́yà ìbájú من السنة المستحبة وآخر السنة كل هذا الإمام محمد بن حنبل هذا ضرب على ما قال في مذهب الحنابلية والشافعية والمالكية قبل أن الحنابلة àyẹ̀yẹ̀ ọ̀gbà wa ká bọ̀rọ̀ fún wa ní ẹnìbọ̀dì tó bá máa ń sábà fi ràbà sẹ́yìn àti àdìrí tó máa ń fi ilẹ̀ ọ̀run àti nínú sọ̀láàtì wípéré ẹ̀wọ̀n wípéré tó lè rẹ̀ fún ìdí ìlú wípé tó bá jẹ́ ẹ̀rù ká má gba lẹ́lẹ́rù ká má gba lẹ́lẹ́rù ní fásitì kò ní. láyé ní ìdáná àbáni wa ní ilé owó padà kọ́kọ́ yà á. torí wọ́n ti gbàgbé kékeré sọ́mọ yẹn náà. so torí àkọ́dọ̀ ní àtàkùn sí eléyìí bó ṣe fọ́ àti bó ṣe rí. abálọ̀ ọ̀bọ̀ àwọn tí wọ́n ní ọ̀rọ̀ ìyọ̀ èyí tó lékè lọ́rọ̀ náà ni pé èyí tó kí ni o kì í ṣe ọ̀ràn ẹ̀yà ṣùgbọ́n ìlú àwọn súnmọ́ ní mustahaba òun náà di ọmọ ó lè dá pé àwọn náà wọn ní sọlá ìmọ̀ ní ẹ̀rí gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ìyàwó àìṣà nínú hadith nínú Bukhari wa Muslim àwọn Bukhari wa Sunan al-Imam an-Nasa'i wọ́n ní aisha ló ń gba ní sinmi wa onísọ́nà nàbí sallallahu alaihi wasallam àlẹ́bíṣà anábì tí ìwọ̀n ìṣá yìí fún mọ́sọ́lá tàmá ní ọkà áàfin lẹ́yìn anábì ní ìṣá lẹ́yìn ìwọ̀n ìṣá rọ̀fàdé ní ìjàmbá ورفعتيه بين الإداء ولم يدع ولم يقم يدعهما أبدا ẹ̀rí so ó yẹ ẹ̀dẹ́gbẹ̀ẹ́ kékeré o Ah, olókìláta méjì lẹ́yìn tó tòkó okìláta méjì lẹ́yìn tó tòkó ẹ̀rì oríkèé wá sí àwọn ọmọ wọn ní ilẹ̀ nígbà tó bá ọlọ́run tí ọlọ́run ọ̀dọ́gbọ̀ òní ti ń nígbà wọn sí lọ́rọ̀ ọ̀rọ̀ àti ìlú bẹ́ẹ̀ fún mi nínú wa òun náà ni láta méjì láàrin ní ìfọ́ ìfọ́ sí ọmọ àṣìbá tábìlì máa sojú kòkòrò rẹ̀ gbogbo gbàdá kan ní àdúgbò gbogbo àná kan ní o àmọ́ làkúkọ yóò máa kọjá kó tó lè fi àtẹ̀kẹ́ ní o kó tó lè bá a fi gbogbo àná kan làkúkọ yóò máa kọjá káàkó tó lè tí a máa ti ẹ̀sìn kí n bọ́ a ní ìkọjá tó ìkọjá tó ìkọjá òun náà ní ká kí mo àbùdá ẹni bá ń ṣe bá mi kó máa fura sí ẹ̀yìn fagbọ ọlọmọ mi lè jí kama iná bí àyè mú wá mi bọ òdòdó pa ti ẹ̀rùn àṣùmá sọ̀rọ̀ ilé tó náà ni wọ́n máa pín gẹ́gẹ́ bá nàbí sọ̀rọ̀ mọ́nà sọ̀lá ní oṣù náà kí ìran àkàkẹ́ àlùbájìrì ni. tó dẹ̀já pé lórí àkàkẹ́ àlùbájìrì ọ̀rọ̀ pọ̀ nílẹ̀ ṣùgbọ́n a máa ṣe ní sọ́bíṣọ́bí kí alùpàá tó mọ́ síwájú lórí àwọn kan pé ṣòro àwọn náà fílà mi àwọn pọ̀ lórí ẹ̀yà ìrẹ́ èyí tí ó yẹ kí a máa sọ mọ́tá yẹ kí wá gan òní bí a kàn ní àwòyá rẹ̀ àtàwọn ìdájọ́ kọ̀ọ̀kan tó ti àwọn ìrùn àwọn yẹn ẹ̀rí bákan náà tí ìrùn yẹn bá wá bọ́ bá wa lọ́wọ́ mọ́tálà ní ìgbọ́n yẹn ìyẹn bá mẹ́sìlá kàtẹ́yà ìbájú tó bá bọ́ ma wa lọ́wọ́ ó alẹ́ ìlú padà àbíká tó lórí ọ tí a máa wulẹ̀ tẹ́tẹ́ mi ká máa wulẹ̀ láti padà máa nígbà tí ọmọ mi ti ọba tọmọ wa lọ́wọ́ rọ́pọ̀ tí àwọn afá ìsìlámù sọ lórí ẹ̀lẹ́mí ó sọ pé ká máa wulẹ̀ láti padà ẹ̀lẹ́mí ó sì ní ápí padà lórí ti ọ̀rọ̀ òun náà ní ọwọ́ sáyé lórí ọ̀sọ́ yìí náà jẹ́ èyí tó lẹ́sẹ̀ lọ́rọ̀ náà ní pé a lè fi padà ẹnu nígbà tí a bá ti ìwọ̀n sówó nìkan lélẹ́kù amúwá nígbà tó ń wọ̀ láti ní ìjọ bá ti ìwọ̀n ẹnu amúrọ̀ tàbí àgbájú rẹ̀ wá nígbà tí ọmọ bá ti lè lóye ẹnu nígbà tí ọmọ bá ti lè wá ẹnu wá ìlànà tí wọn máa yá wa ní nígbà tí a bá kásùbà àti wọn á tún múná sílẹ̀ àmì ìwà ìyẹn ni ọkà tẹ́lẹ̀ àgbájú láti sọ̀rọ̀ ìgbéyàwó kí ìfọ̀ọ́ká tó fi hàn wọ́n á fi ìyẹn lè fi nígbà yẹn náà lẹ́yìn bá wá fi nígbà yẹn tó rùn bá yọ ìyẹn lè mú wọ́n lásìkò tó hà torí kọ́nà nàbílà jẹ́ ní ìlú fáwọn nàbí bá jẹ́ ní ìṣe a máa san ìyẹn máa ń jẹ́ ní ìṣe nàbílà jẹ́ ní máa ń jẹ́ ní ìṣe wọn nàbí àtàn balẹ̀ ìmọ̀tò bá bẹ́ẹ̀ sọ lásìkò tó hà wọ́n máa ń fi ìjẹ́ plaka ọ̀rẹ́ plaka ẹ̀fẹ́ ẹ̀gbọ́n ní ìlú káfíńsì àkúáyà dáadáa níwájú ọlọ́run náà ẹ ṣe àwọn bàtà ìlú ẹ̀kọ́ lọ sùn pé ojú lọ́jọ́ lọ́jọ́ ẹni ẹ bàtà ìlú mọ ọlọ́run dáadáa bí ẹ bá ti ní mọ̀ sí bẹ́ẹ̀ ni òfin máa fi gba ọ̀sán ẹ̀ lẹ́yìn ó máa ti bẹ lọ́dọ̀ ọlọ́run tí ẹ̀ lè gbà ìyá ìjọ tí ọlọ́run bá ń tẹ́ kálukú ni kò sẹ́ni pé kẹ́rì ló kó bàtà sọ́nà bọ́ọ̀lù sọ́nà ìṣèjọba kí lórí ìmọ̀sẹ̀kí lórí ìrí dáadáa gbà lọ́dọ̀ ọ̀gbọ́n tó bá wọn lọ́dọ̀ ọlọ́mọ bá ṣe nínú tó gẹ́lẹ́ kó tó máa jẹ́ àgbọ́yé kan lábẹ́ ìrún ọ̀gá lẹ́yìn àlùbáyé yìí tó máa bá dẹ́ta àlẹ́ta kọ́lẹ̀ ní máa ń lọ sí àlùbáyé wọ́n ní sàkóso tẹ̀sí ìlera tàbáwá bẹ́ẹ̀ ní ìrún ọ̀gá lẹ́yìn àlùbáyé yìí akẹ́kọ̀ọ́ káàkiri lẹ́yìn òkú dúró káàkiri pápá pa a farabalẹ̀ sí náà ṣùgbọ́n àdúgbò púpọ̀ kí ló fà á àwọn Aisha sọ ọlọ́pàá bá ní pọ̀ kẹ́ ìyá náà àdúgbò ẹgbẹ́ sọ ó gbé kọ́tàn ó làtẹ́bí àmà kíra kàtẹ́yìn alfájì ìrora tàbí ìta akọ kíkà kó kásùgbà ó lànà bí wà jẹ kó fi yẹ débi tó gbà tí èyí ó máa dá òtún pé sáàmì náà bí kápá sí àwọn lórí ìròyìn àbí ọ̀gá pàṣẹ. bẹ́ẹ̀ sì ni ọ̀gbọ́dọ̀ wọn kápá jẹ ẹgbẹ́ kó náà tẹ̀lé kọ́ wa ní gbogbo ọ̀rọ̀ tá a ká sí náà sí jẹ́ ọ̀rọ̀ yẹn jẹ́ sábà ní kápá sí àwọn ìlú ṣùgbọ́n bí náà ti máa ń jẹ́ kí òun yẹn fi yẹn èyí mọ àwọn òbí bóyá kò kápá sí à tó bẹ́ẹ̀ sì ni mo kápá sí à tó àwọn náà ní jẹ́ kí wọ́n máa gùn púpọ̀ débi tí àwọn èèyàn máa rò pé bóyá àwọn àṣùbá àtẹ̀jọ́ náà sí lẹ́yìn ọ̀pá lẹ́yìn ọ̀pá ṣe é bákan náà wà fún ìwọ́n nípa ti lẹ́yìn ní àtúntò káwa máa bí àtàlẹ́yìn bá dé wa nínú ilé oníyẹ̀rọ ló rẹ̀ ìdìbò bá wá sí nínú ìgbọ́nà ti ní orí wa ọdún àjò káfí oòrùn àwọn àtìmọ́ oṣù kàtó. Kìí wá sí ìwọ àpàtì ìwádìí mọ̀ táwọn tí ìwádìí bá rẹ̀ kan lọ́jà káwọn tó ní orí gbogbo náà sílà yẹn rẹ̀. Inú orí lọ́jà láti máa sí náà sílà ju ìwọ lọ́sọ̀lá fún wa o. Gbogbo pàṣẹ séèjì wọn nínú wálé kan sí jù tó dàbí náà sílà òfin ọ̀rọ̀ àyà lọ́kọ̀ọ́lá àwọn ọ̀rọ̀ sí ìwọ lọ́sọ̀lá fún tàbí ilé ẹ̀fẹ́ ká máa bu inú orí wa náà àwọn ọkùnrin náà sílà àlùbáṣà ká máa rí ilẹ̀ pọ̀ nínú láyé bí adébí adé ọmọ sọ ní orí ìlú bàrà lóyún tàbí ìlà ìlú kírù ẹ̀mọ kírù nínú ìlú wọn ẹ̀mọ kírù nínú ilé nígbà tẹ́lẹ̀ kọ́ńtù ìlú tí wọ́n rán ìyá wọn mọ́ ẹ̀ ìlú náà sílà ní àbọ̀rún sọ ẹ̀rù ìlú ìjẹ́ àbọ̀rún sọ àbí kama tí mo rà bá sí ẹ̀fà yìí nínú ilé olóore káwá sí mọ́tàrà sí lọ nìyí àtàlà ní ìfún wájú àti ìtàkùnlé ìmọ̀ọ́mọ́ ọ̀pọ̀lọpọ̀ ni wá sí ilẹ̀ orí ilé ìlú ilé ìlú ilé ìlú àwọn ìlú tí wọ́n tó ní wọ́n tí wọ́n tó yẹ wọ́n tí wọ́n tó yẹ. Tòun ní ẹ̀dá ti gbọdọ̀ máa ń wọ àwọn ènìyàn kọ̀ sí àdánilẹ́lọ́sọ̀rọ̀ ní ìkọ̀lẹ́ ìfọ̀mọ̀. Ọba ìgbé ìyàtọ̀ fẹ́ mọ́ ọ̀rọ̀ fẹ́ mọ́ ọ̀rọ̀ ọlọ́run ní ìwọ̀n bá dára ẹ̀jẹ̀. Àgbẹ̀dẹ́ èèyàn wọ́n wá gan ẹ wá tẹ̀sí wọ́n kàn sí ìgbóná tí wọ́n yẹn náà kílára kò tó lè wá yẹn náà kílára kí wọ́n á dà sí wọ́n lọ ìwọ́n wò ló yẹn náà kílára ní orí rẹ̀ fún ọmọ ẹ tẹ̀sí kọ́ì ni mo tọ́ka tàbí sí mẹ́rin ìgbà yìí láti lè ṣe kí ni ibi mẹ́rin tó wà ní súnà rẹ̀ àwọn wá wò mọ́ fún rẹ̀ àtẹ́nìkan náà àwọn àpá pé pé tó bá tó lè dúró kódà wọ́n á lè mú wa gan ọ̀rọ̀ kí ni wọ́n náà fi làbá tó lè kí ni wọ́n tàbí kí ni wọ́n lò. Gbàdúrà ìgbòho yẹn kọ́ Irú àlẹ́ mi lọ sọ báyìí mi lọ sọ yẹn ó lè àti ẹ̀yìn ọdún tó tó bọ́ sí sábà. Bọ́lá ló lọ wò lọ́wọ́ bọ́ sí. Bọ́dé bá wà lẹ́yìn láwù bọ́ sí ẹ̀rọ pé bí ò bá ṣe ní olórí bọ́ ọ̀dọ́ wọn lọ́dún tó bá yẹ wọn lọ́dún ní ìlú wa. Pàtàkì òní ní ìlú wa wà lórí ọ̀rọ̀ yìí ọ̀sọ̀ yìí ọ̀sọ̀ so ìyájú sí ilé ní ṣe ọ̀gbá ilé ọlọ́pàá fún wa ní ìtẹ̀lẹ̀ ìyọjọ́ ìyọjọ́ ìsáàmà sọ̀rọ̀ lórí àwọn sẹ́fà ń fi ẹ̀rọ ara ní ilé ìwọ̀n orí dókítà náà láwọn àwọn ọ̀rọ̀ àti ìdánsọ̀dá àwọn ilé ìwọ̀n àti ọ̀sọ̀rọ̀ àti ọ̀fìnà àwọn ànàwà àti ọ̀rọ̀ ọ̀fìnà táwọn fi ilé sí nígbà tí a bá tí ọ̀rọ̀ ìrìnàjò ọ̀ ìfọ̀ àti ojú ọ̀rọ̀ ìyàwó ìgbéyàwó àti ìpàdé ọ̀pọ̀lọpọ̀ lẹ́gbẹ̀ẹ́ ń bá lọ ní mo jáde lọ fún wọn wà ní wọ́n يوالد الرحمة يظهرين يكون صلى الله على نبينا محمد وآله وصحبه أجمعين السلام عليكم ورحمة الله وبركاته